ìmọ̀ surprise ẹlòmí tí wọ́n bá ló ní ìkẹ̀kẹ́ òkò mú sìgárí na ìmúrí ṣùgbọ́n gbóòrùn rẹ̀ rí náà nígbà wọn tó fi ṣùgá wọ́n wá tọ́ọ̀họ́ aburú tí ó ṣe fún ọjú tẹni tó mú lọ kárí kọ́ ma sọ pé òun mú gbóòrùn gbóná àwọn organs wọ́n jẹ́ respiratory system organs tá ń fi mí ọ̀nà òlà mọ́ ń gbà tọ́jú wọn ká má jẹun tí ó ṣe wọ́n léṣe anything tó bá ti jẹ́ alcohol ìmọ̀ ń da lungs láàmú ni yọ́ bá lífà jẹ́ bẹ́ẹ̀ ló rí pé nínú sìgá mímu yẹn wọ́n kọ́ sí pé tobacco smoker liable to die young yóò bá fùkú jẹ́ bákan ká jìnà sí ice water torí tó bá mú lójú ẹsẹ̀ tó lọ gbádùn rẹ̀ iná rẹ̀ ó jẹ́ ọlọ́jọ́ alẹ́ ẹnìkan ò mú míyìn káìsẹ̀ rẹ̀ ọmọ sí rí Allahumma àyàfi tó bá ti mú mi yìí bọ̀ wá omi fridge ní wí o tó ti mú bọ̀ wá ọwá dẹ́sẹ̀kì ọwá gbọ́n lábẹ̀rẹ̀ sí mú mi gbóná ọwá mú mi gbóná ẹ̀ fúngbà tó pọ̀ gbẹ gbọ́ọ̀rọ̀ tó gbùjùgbà tó fi mú tútù lọ òun ló lè pọ́n ṣe bíbẹ̀ ẹ̀kọ́ yóò ni mo mu hot water omi tí ọmọ ju ọlọ́fun òun lọ rẹ ara rẹ gbogbo ẹ̀jẹ̀ rẹ warm yóò rotate dára yọ ẹ́ circulatory system èyàn sound ọ̀pọ̀lọpọ̀ àwọn bacteria ti ń bẹ lọ́fun tó ẹ̀kọ́ <clears throat> omi gbóná ti clear àwọn lọ mọ́rọ̀ pé bẹ́ẹ̀ ni mímọ̀ fi ọsàn wẹ́wẹ́ sínú omi gbóná ká mọ́ mú yọ́mọ̀pá gbó omi làwọn kòkòrò TB tí ò tí ráyè gbórí tó wọ́n fẹ́ gbórí ẹja mọ́jú tó yẹn àwa tí nǹkan ò tí ì ṣe sẹ́rẹ́ tí nǹkan tí ìṣe lónìí kò sásọ́ránsì pé nǹkan oníṣẹ́ ọlọ́lá lọmọ yẹn dájú ayé àfitọ́lọ̀ bàbá jẹ́ tó bá wù kí nǹkan mọ́ sí wá lókù omi tí ṣe wá ta ìmọ̀ ìgbọ́ bá yọjú lálérò kò tí ọjọ́ ti wà ń bẹ̀ ti pẹ́ ta bá fẹ́ tọ́jú TB gangan èyí tó ti mẹ́jẹ̀ wà tí wọ́n ti ìtumọ̀ rẹ̀ nìyẹn omi lọ́n ti ẹgbẹ́ kan ti dúdú àwa fẹ́ tọ́jú rẹ̀ jẹ́ kọ́kọ́ dán lójú náà pé ọkọ́ nídẹ̀ kọ́ pa gbogbo àwọn omi tútù àti irú ilé ìtì ìgbésẹ̀ àkọ́kọ́ ni wá mọ́ mu warm water always tó bá fẹ́ mú mi warm water warm water yìí sóògùn o torí yóò jẹ́ kí àwọn kòkòrò tuberculosis wọ́n mọ́ multiple dada mọ̀ yẹn bẹ́ẹ̀ torí ibi tó bá warm làwọn ráyè wọ́n mọ́ ráyè germinate ṣùgbọ́n ògùn gangan ni gẹ́gẹ́ bí kéèyàn roko ni ọfẹ́ kọlẹ̀ tó yé kò è síṣẹ́ gẹ́gẹ́ níṣẹ́ ń kílẹ̀ alẹ̀ bẹ́ẹ̀ ló gbígbóná ẹ̀rí ẹ̀yọ atare atare ni wọ́n ń pè ní alligator pepper ọmọ inú rẹ̀ ni o mo pè rẹ̀ ọmọ inú àtàrí wọ́n tún ṣe gbọ́yẹ̀ sí pé eh, ògún pọ̀ ó tún látàrí ni ọ́ gbogbo tí ń jẹ́ ìwòsàn náà láti bí èso ló ti wá èso abat sauda èso ulba èso saitun èso bẹ́ẹ̀ ni ọmọ àtàrí ni lọ́wọ́ agolomíkì tó kú agolo mílìkì ká tó kún ogun tí ibi ni mo ń sọ yẹn o pẹ̀lú ògùn ọ̀nà kọ̀nfàmù ní o wàláì bẹ́ẹ̀ bákan náà lọ wá jíńjà tí wọ́n ti lọ tó gbẹ tó ti kúnná pàódà rẹ̀ agolo mílìkì tó kún bákan lọ wá ẹ̀ẹ̀rùn alamọ́ wọ́n pè ní negro pepper ẹ̀ẹ̀rùn alamọ́ negro pepper agolomíkì ká tó kún lẹ́yìn náà turmeric powder <clears throat> turmeric powder agolomíkì ká tó kún orógbó bitter cola orógbó bí 25 sí 30 oògùn tọ́tọ̀nà wọ́n tó powder na ok náà lẹ́yìn náà àyìndán onígun mẹ́rin àyìndán onígun mẹ́rin yẹn wá gbogbo ogun rẹ̀ igun méjì tọ́rọ̀ yẹn ẹ́ òun lágbé igun yẹn tọ́rọ̀ yẹn gẹ́gẹ́ la fẹ́ lò ibẹ̀ gẹ́gẹ́ ní mẹ́dísínà wà hmm? ṣe bá ṣùrọ̀ náà ṣe research wà come out tí ó bígì tèmi igun tọ́rọ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ibẹ̀ ní mẹ́dísínà wà gẹ́ àwọn ogun yẹn jọ títí ń fi rí agolo mílìkì kan àbọ̀ a wá gún àtàyù papọ̀ kó lè tètè gbẹ torí pa nídìí ayù náà ayù tèpo tèpo torí èpo ayù yẹn gangan ògùn ni a gún papọ̀ àti torí pé igun tọ́rọ̀ yìí ò ní tètè gbẹ tẹ́ bá gùn kan papọ̀ mọ́ ṣùgbọ́n tẹ́ bá gùn kan papọ̀ mọ́ yóò tètè gbẹ kíákíá ẹ gún ayù papọ̀ powder àtàyù àtòun wọ́n jọ jagolo mílìkì méjì papọ̀ ọ̀dá mi lójú pàwọn èèyàn fẹ́ gbọmọ́ lẹ́yìn náà lálọ tọ́jú oyin lọ bá mi gẹ́ẹ̀tì oyin tó jẹ́ breeding ni mo fẹ́ o oyin tó yẹ pé àwọn tó sin oyin lọ́wọ́ fẹ́sì ẹ̀wọ̀n òmúná débẹ̀ bí polin wà ń bẹ̀ wax wà ń bẹ̀ ṣé kí mọ́ ka àwọn tí mẹ́nu ìfún àwọn eléyẹn irú oyin ẹni fẹ́ 2 liters 2 liters of honey pure honey breeding one ṣóyé ìyèrè ìyèrè kọ́ ìyèrè fúrù kanáfùrù agolomíkìká tó kún lẹ́yìn náà alọ́tọ́jọ albọ́sà jẹ́bẹ̀ albọ́sà tá ń jẹ lọ́bẹ̀ onion gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ sóyé ọ̀tọ́jú lobes six lobes mẹ́fà tàtíbó alta ìta rẹ̀ tó lè kúrò àwà rẹ̀ wẹ́wẹ́ á lọ ní tútù bẹ́yẹn ni bóhun sì tó bá ń wọ̀n fàlùbọ́sẹ̀ lè tó bá wọ̀n mọ́fìsì dandakọ́lò torí pé àlùbọ́sẹ̀ léwé àtòrà lòun tí ẹmọ̀ bẹ́ àtòrà ni tí a bá fi bì kan dáàbò fi bì kan rọ́ ọ wá gùn papọ̀ mọ́ òrí ẹ́ ó wá fi ń wọ́bẹ̀ pàápàá jùlọ ni kanáfùrù ń tiẹ̀ ríro yóò dínkù gbogbo bẹ̀ yóò tó pẹ̀lú ògbọ́lọ̀ tó bá tún ẹ̀hẹ́ owó tí ń sọ ní ẹ́rìkí ń kọjú sẹ́gbẹ́ àwọn kan tún kọ́sẹ́ jẹ́ èyí lọ kọ́sẹ́ náà nísìn báyìí gbogbo àwọn powders tí mo dákọ àwọn gbẹ̀ mo sì ká ni kanáfùrù ni tòmẹ́ríkì ni ni tátùlọ̀ tó kúnná alọ́gbọ́n tó ni o a àlùbọ́sà gbogbo pàdà láti dà sí àwà dá àlùbọ́sà tá a lọ yẹn àdàmù àmìsẹ̀ àwà tó kálù tó fàgbò mẹ́ta sí la ilaha illallah la ilaha illallah pẹ̀lú ògbú ọlọ́ pẹ̀lú ògbú ọlọ́ sórí ohun tí ó owó yóò súnmọ́ 50,000 bẹ́ẹ̀ oyin 2 litre lásán 14,000 nìyẹn tó jẹ́ bírídì ẹni tó ní TB ikọ̀ ọ̀fẹ́ ẹni tó ní uvin cough òun ètúnṣe kọfẹ́ uvin cough burú ju TB lọ àwúbì ni wọ́n mọ́ pé wọ́n pé àwúgbọ̀ fún tẹ́niyàn bá bì báyìí omi ọmọ bọ́ lójú rẹ̀ òun náà tún yára destroy lung ẹni tó bá ní yóò mọ̀ bu ẹ̀kú síbí kàbí síbí méjì sínú omi gbóná yóò rò pọ̀ yóò bù sínú omi gbóná láàárọ̀ yóò mú lálẹ́ yóò mú yóò bà yálà ya ti bí pẹ̀lú ògbọ́lọ̀ ọ jẹ́ bó ti jẹ́ ṣẹwárún tá ma ń lo ògùn yẹn fún ọpọ̀ tí ẹn tó bá ní bp ẹjẹ́ olò pẹ̀lú ògbọ́lọ̀ ẹn tó bá ní tọ̀ ṣúgà anyamanyama ẹjẹ́ olò ẹn tó bá ní kánsà tí ètí wọ stage 3 wọ 4 ẹjí olò yóò destroy pẹ̀lú ògbò ọlọ́ ẹnìkan ni ẹ tàbá fi abátsàdá sí ń kọ imé ọ̀ká abátsàdá sí lè yí mọ́ kàkalẹ̀ fún ẹ̀ yóò abátsàdá sí tẹ́ ti ẹ̀ lọ́tọ̀ o kò sí ní èròjà fún kàkalẹ̀ yóò na bákanáà ni bákanáà ni bẹ́ẹ̀ ni gbogbo kidney problem liver problem gbogbo àwọn organs tá ń lò nínú ẹni tó ní ẹjẹ́ ó lò pẹ̀lú ògbò ló ti jẹ́ àwọn ipa nkankan mọ́ ohun tá a bá fẹ́ sọ torí pé kò sí ohun tá mú wáyé kò sí ìta mú lọ́kọ́lọ́ jágún lẹ́bù iye èèyàn tó bá lò sí àwọn èèyàn kan tún ẹ̀wọ̀n ò ní ṣe àfẹ́ ìní ẹ bá mi ṣe iye tí ó bá ná mi ìtù jẹun láyé ń bẹ̀ àwọn tó bá ṣe fúnra wọn ń kìí